ń fún wọn lówó wọn o ìjó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Ah, eh? wọ́n dẹ̀ ní pé tí ọ̀rẹ́ èèyàn tó bá ṣe nǹkan dáadáa téèyàn bàbá lọ́wọ́ sàbí tó support ẹ̀ ọmọ rẹ̀ téèyàn lè tànú ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ̀ka àná síra yín ah. àṣírí ara yín ti ń tú nípa ẹ̀fẹ́ fẹ̀tanú àtàbò sì báyé ara yín jẹ́ ẹ gbà mí ṣé kìí ṣe inú ilé ni mo ti jáde láàárọ̀ yìí ṣe ibi inú ilé mi ni ilé wa dà. ilé wa náà rè. ṣe bóun rè. owó ní bọ́dà sáwọn. kí ni túmọ̀ ilé ìta lélẹ̀. ẹ wo sista Yoshibi ni wọn làwọn fẹ́ máa ta drink. eléyìí ló fẹ́ máa ta drink ṣé ló ilé ìta ni. wọ́n máa ta. ẹ máa tan rẹ jẹ lára nǹkan tí mò ń sọ mo débí ìta ìdèbí mo ń sọ wípé gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ta ló ní báwo ló ṣe débí ṣé ẹni tó mọ̀ kó òun fẹ́ máa ta ọjà ṣé kò yẹ kó sáré sọ̀rọ̀ pé èmi ni mò ń tajà bí mo ṣe wà yìí sí láti ibi tí mo ti ń bọ̀ òǹgbẹ òǹgbẹ mi bọ̀ ni ó ṣe mí bẹ́ẹ̀ ni pé kí n wá nǹkan tútù kí n mú ó yá ẹni tó ń tajà fún mi ní yẹ́lò fún mi ní yẹ́lò àbí kó fún mi ní green. ẹ wo bọ́dá Sàámú ẹ fi mí sílẹ̀ ah, ẹ wò ó ṣàrò. yọtá ohun tó tó òkúta láyé yìí kéèyàn kanra nídìí ọjà tó ń tà kó sí ẹgbẹ́ ni tá à ń béèrè ọjà lọ́wọ́ ẹ̀ first time tó bá tajà rẹ o ẹ wo bó ṣe bá mi sọ̀rọ̀ oníranu òṣì tó o bá tiẹ̀ fẹ́ kiri ọ̀hún tó o fẹ́ gbé kiri báwo ló ṣe fẹ́ kiri báwo ló ṣe fẹ́ tà báwo ló ṣe fẹ́ polówó ọ̀dẹ̀ burúkú ah, kí ni. <laughs> ẹ jọ báwo náà tún ṣe ń polówó ọjà lẹ́yìn kí n gbé nǹkan mi rù kí n dẹ̀ pe àwọn ará àdúgbò ah, ẹ wá ra mínírààsì o àbí. ẹ gbọ́ ọ̀dẹ̀ <laughs> kí ni o lè fowó rẹ kó lóò fi rajà lọ́jà <laughs> owó tí yẹ kó fi wo jẹ gidi jẹ kó wẹ́pọ̀ ìran níbi dẹ́pọ̀ ìran bá ti tóbi gangan kó mú kó jẹ ó lọ kó fẹ́ dà sínú igbó òun fẹ́ ra mineral mineral kọ mineral resources ni ó ní wọ́n fẹ́ rà ṣé bá tẹ́ pọ̀ lówó nìyẹn báwo ló ṣe fẹ́ tà ó lè ta mẹ́wàá o ti ń jẹ́ pé o ń jọ bí èpè o eh. ń jọ bí èpè eh. ṣé bó ṣe ń kiri nìyẹn ẹ̀yin ọmọ tọ́tọ́ láti kékeré tẹ́ ẹ̀dẹ̀ gbàsó kìíní sábàṣẹ́ kiri nìyẹn abúlé ọ̀tún la wà gbé wọ́n sọ pé òtútù ó wọ yín o èmi mo ń ta ọkọ mi ló ń gbòòrò òtútù ó wọ yín o èmi mo ń ta ọkọ mi ló ń gbòòrò. ọ̀nà dàtọ̀ òfin ní tàtiwá tó padà wálé wàá fẹ́ ta wàá ta tó kírètì mẹ́ẹ̀ẹ́dógún lójúmọ́. Eh, ọkọ mi wo ló wá ń gbowó èwo ni èmi mò ń ta ọkọ mi ló ń gbowó. kí ló wí kí ni nǹkan tó sọ. mo rán ọkọ mi wo ló ń gbowó ṣe bẹ́ẹ̀ mi mò ń ta ọkọ. ọkọ ah! mi ò lẹ́kẹ̀ẹ́ jàre ẹ máa gbọ́dọ̀ ọ̀dọ́ mọ́kùnkùn tàbá mi you will face some challenges in your business see me as a satan me be a èṣù nínú business yẹn bẹ́ẹ̀ ni máa mú eléyìí ní kí lè fi ṣàdúrà fún ẹja mẹ́wàá ni mo ti gbà láì tajà wèrè. ẹ máa gbọ́dọ̀ gbọ́dọ̀ mi lẹ́rẹ̀ jàre ọlọ́sàn-án máa gbọ́dọ̀ mi o. olótùtù òwò yín o. èmi ni mò ń ta ọkàn mi ló ń gbowó. olóòtú mi ní sùúrù ní sùúrù. o ti balance èyí tí wọ́n rà ń bẹ yẹn lẹ́ẹ̀kan tí mo fẹ́ kìkejì sí padà òun ni òdúró dáadáa. Yoshibi Yoshibi Yoshibi ẹ mọ̀ pé màtí amúra dáadáa ọ̀rọ̀ wa dẹ̀ yíra dáadáa gbogbo kan yín pátá ló dẹ̀ ní ọpọlọ dání kí ló pẹ̀yà àti ìbòdà Sàámú pọ̀ tẹ̀ ń kiri mílíọ̀nù tó ń tẹ̀lé yín ah, mi understand. Ah, olójú fún pọ̀ ohun tó ṣe é sì yóò mọ̀ pọlọdá ní pọlọjà tó ń tà. Ah. <laughs> ẹ wọ ẹyin ẹ tiẹ̀ má dáhùn jàre ẹ nígbà tẹ̀yin náà rí èèyàn tó ṣe àdúrú bá fi mórí ah. kọjá kúnú ẹ báyìí nínú òrìn tó tún wọn mọkọ dání ẹdẹ tún dá wọn dúró. Ah. mi ò tiẹ̀ mọ nǹkan tó kàn ń bẹ̀ mò ń tajà mo dẹ̀ mọ́kùnrin dání lẹ́yìn mi ẹjọ́ kí nìkan tó bá dì inú ẹ̀. kìtùwẹ́ ń ṣọkùnrin lásán. odidi bọ̀dá Sàámú. ọba ìlú kan. ẹgbẹ́ kọ́mínítì mẹ́wẹ́ẹ́ wa. <laughs> pro gbogbo community ojú tó lé ojú tó kọ èmi satellite orí yín ò pé. tí nǹkan kan tó bá dì bẹ̀ ẹ kú ọ̀rọ̀ ajé ẹ wo ìpolówó yín ló ti ẹ̀yà mi lẹ́nu mò ń gbọ́ òtútù owó yín èmi mò ń ta ọkọ mi ló ń gbowó gbà ó ní bọ̀dá sàmúdọ́kọ yín tẹ́tẹ́. orí ẹ ò pé mo ti mọ̀ pé bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ ibì kan ló máa parí ẹ̀ sí ìwọ kan rándú bí òòṣà àkúnlẹ̀ ẹ̀bọ yìí ó dàbí èṣù tó ń tapolé òtòrò mẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ètò rí kúmbẹ̀kúmbẹ̀ abidi abidi yọkági ọmọlátọrọ ìdìlábí. ẹ ṣe o. ẹ wẹ̀rọ ẹ wẹ̀rọ ẹ wẹ̀rọ. ẹ kọ ọ̀rọ̀ ajé. wọn ga jura lọ wọn bá wọn dàbí ìbejì ọ̀ràn ẹwẹ̀nu ẹwẹ̀nu fún pọ̀. ajá wa ìta o ìwọ nìkan jàre pọlọ́wọ́ <laughs> ó tutù ó wọ̀ yín. òun ló tà èmi ni mò ń gbowó. àlọ́ tuntun owó yín o. ó ló tutù owó yín o. ẹ gbé drink wa. báwo ni ọkọ ìyàwó. ẹ gbé drink wa. ọkọ ìyàwó. <laughs> gbẹgbẹgbẹ má cross o ṣé wàá gbàgbé àbí orí ẹ pé ọkọ ìyàwó ó mà tọjọ mẹ́ta kẹ kí ló dé ẹyà ẹyà kí ẹyà ó di ṣẹrẹrẹ gbà pẹ̀lẹ́ pẹ̀lẹ́ gbasamu kí lẹ ń tà èwo làmọ̀ràn bí ní ọ̀yọ́ o ṣáà ní tó wà ń bẹ̀ ó ní tó bá fẹ́ rà bẹ́ẹ̀ ni kò rà bóyá kópa ni bóyá green ni bóyá dudu ni pẹ̀lú ẹ̀yin tèmi mọ̀ nínú ìlú yìí ṣé ẹ lè máa tẹ̀lé obìnrin máa gbé dínkì káàkiri láàrin ìlú. Ah, ah, èwo ni gbogbo ilé ìtẹ́ ìsọ̀ yìí gan kí ló ṣẹlẹ̀ gan pẹ̀lú gbogbo àwọn ará àdúgbò gan pàápàá wọ́n dẹ̀ ń tẹnu mọ́ the same thing pé bọ́dà Sàámú tẹ̀lé mi kiri kí ni ìtumọ̀ gbogbo ilé gan ṣẹ́fẹ̀ kí sóríire ni àti ṣọ́ọ̀tì bọ́dà Sàámú tó ti ń tẹ̀lé mi tí mo ti ń kiri drinks yìí at least every day mo máa ń ta more than ten crates kí lè wá sọ fún mi wá sọ pé kó má tẹ̀lé mi kí ẹ̀rọ kọ́kọ́ má bà business jẹ́ fún mi ẹ tó bá sọ pé mi ní jèrè ń diṣẹ́. ẹ ní sòrò ní sòrò ní sòrò orí ò pẹ́ ní Ah, àìníwá iná la ṣe ń tẹ̀lé ẹ káàkiri kí ló ṣẹlẹ̀ gan question ni wọ́n béèrè ó dẹ̀ ó dẹ̀ di question lórí ah, mo ń tẹ̀lé káàkiri láti help career ẹ̀ ni obìnrin ni èmi dẹ̀ popular mi ò lówó lóòótọ́ àmọ́ mo popular díẹ̀ popularity mi ni mo ń lò láti fẹ́ fi build career tiẹ̀. wẹ́ tí àwọn ọkùnrin bá lè dàbí bí ẹ̀yin ṣe ṣe Ibrahim Sàámú inú àwọn obìnrin á máa máa dùn o nǹkan á máa lọ bó báyẹn nǹkan á máa lọ bó ṣe yẹ kó lọ o. tí wọ́n ràn ìyàwó wọn lọ́wọ́ wípé bísínẹ́sì tí ìyàwó wọn ń ṣe tí wọ́n ràn lọ́wọ́ tí ò ṣe pé ìta ni wọ́n ń ṣe sí. bẹ́ẹ̀ni ó ti dà ó ti dà mélòó ló wá fẹ́ rà. brasamu èmi tẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ èmi èmi ò ń wúrú nǹkan báyìí ṣùgbọ́n nǹkan tẹ ṣe yìí ó wù mí lórí fún ìdí èyí ẹ máa yá yẹn lẹ́nu. ipe mo mo help yọ̀sí bí ó wù ẹ lórí. ẹgbẹ́lẹ̀. ah èló ni. àbúrò sàmú ẹ̀ka. ten thousand naira. ah ten ah, thousand. òṣègùn ah! <laughs> òṣègùn ọkọ ìyàwó thank you ó kù one thousand lọ́wọ́ ìgbà tiẹ̀ yọ síbí gbà tiẹ̀ gbà tiẹ̀ gbà tiẹ̀ ó kù one thousand lọ́wọ́ ẹ̀ gbà tiẹ̀ gbà tiẹ̀ orí kún one thousand bẹ́ẹ̀. ẹjọ́ mi ló jẹ́ kí èmi náà fi lè dàpọ̀. ẹ bẹ́ẹ̀ fi dàpọ̀ mu o ṣe o ṣe mo rò pé orí ẹ̀ máa wú tán délẹ̀ ni o ṣe o ah, ah. má tún gbà mí kọjá lọ́la o torí tí o bá ṣoríire mi ní padà. kò sí wàhálà bẹ́ẹ̀ ni ọkọ ìyàwó ẹ ṣe kò tún lè fún mi five k lọ́la rọra cross òpó iná yẹn rọra cross yẹ gbogbo nǹkan tó bá gùn tó gùn ọ̀la oh. bẹ́ẹ̀ máa ń fẹ́ gbà kọjá. Mm. yóò ṣe bíi ṣé mo kí mo fojú di business yín ṣá mo fojú di ọjà yín yìí o in fact mi mọ̀ kó lè yàtọ̀ yìí ìbáfo ó ya èmi gan lẹ́nu èmi gan mọ̀ pé alájẹ máa wá tó tó yìí ah ó yà mí lẹ́nu o mi mọ̀ pé máa tà tó yìí o. yọ̀ṣíbi ah, ẹ hmm. tiẹ̀ ní láti sọ anything ṣé bóun làrò ju yín lẹ̀ mọ́ yìí àtẹ̀yìn àti máníjà yín tẹ́ntẹ́n eh. lọ tẹ́ ń bọ̀ tẹ́ ń ní kí ni eh. wo jọjọjọ pẹlẹbẹ fi mánéjà mi lẹ o sórí ní ọwọ́ ta wà yìí bí bọ̀dà Sàámú ṣe wà yẹn àwọn ni mánéjà mi àwọn lọkọ mi ah, ah. àwọn ni consultant mi in fact bọ̀dà Sàámú ni everything. Ah, ìyẹn bọ̀dà Sàámú náà. bẹ́ẹ̀ ni o. so bọ̀dà Sàámú ti dọkọ yín báyìí. wọ́n ti di o lórí eléyìí tó wà nílẹ̀ yìí. <laughs> Yosibi ètè jẹ́ ká fàwà dálẹ̀ ṣé gbogbo ètò à ń sọdún lọ́wọ́lọ́wọ́ yìí bọ̀dà Sàámú ẹ ní láti appreciate wọn gan ni o ẹ̀yin náà wo lè kẹwẹ́ náà kọ́ ọ ní láti appreciate wọn gidi ni o. ibà ah. fún mi mo ní kí mẹ́nu bà náà ni yọ ṣe bí ẹ̀yin náà mọ bọ̀dá Sàámú dáadáa o ẹ mọ̀ pé ó ń gbá lórí wọn dáadáa wèrè pọ̀n lẹ̀ ẹ wo ẹ ní láti appreciate wọn dáadáa bí bàfọ̀ ṣe sọ if not ṣé rí gbogbo ibi tó ń tẹ̀lé yín lọ tẹ̀dọ́ ta minerals lọ yìí bọ̀dá Sàámú kọ̀ọ̀kan padà síbẹ̀ láti lọ hmm. bá yín jẹ́ ẹ understand ah. báyìí. kò tọ́ dẹ̀ ni o bí bọ̀dá Sàámú ṣe wà mo mọ ọkọ tán lè ṣe o business eléyìí tèmi dẹ̀ ń ṣe mi lè afford láti lose in fact ẹ wo gbogbo owó yìí náà ah, irọ́ mi ò lè afford láti lose ẹ̀ má wọrí ṣé bọ̀dá Sàámú ni mo máa lọ bá àwọn ẹ má wọrí ẹ má wọrí ah, èló ló ka ilé ìsìn náà. ẹyin fifteen thousand naira ni mo ka ilé ìsìn. bọ̀dá Sàámú ṣàlàfíà lè wà. wàá ṣe kò sí mo ní pé kí wọ́n á dúpẹ́ lọ́wọ́ yín ni ah bùdá Sàámú mo mọ lóore o nǹkan tẹ́ ṣe fún mi ṣe rí ṣàṣà ní ọkùnrin tó lè ṣe nǹkan tẹ́ ṣe fún mi yẹn ẹ wá ń tẹ̀lé mi káàkiri nínú oòrùn tẹ̀dẹ̀ ń bá mi tajà tẹ̀ tún bá mi polówó ah bùdá Sàámú ẹ ṣe gan o ẹ mú iye nǹkan tí mo ti tà ní gbogbo àtẹ̀ ń tẹ̀lé mi yìí ni ah bùdá Sàámú mo dúpẹ́. èmi ṣe tèmi fọlọ́ọ̀ ni o mo fẹ́ fi hàn ẹ́ bí wọ́n ṣe ń ṣe nígbà tí mo bá fi hàn ẹ́ tán tí mo á lo popularity mi tó fi gain gbogbo customer gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ náà kò sí problem torí mi ò fẹ́ kó o má kiri mọ́ lẹ́tà oyè máa dá ní ṣọ́ọ̀bù tó jẹ́ pé àwọn tó ń tẹ yọ àtàwọn tó ń to oúnjẹ wọn máa wá kó lọ́dọ̀ ẹ̀ mo ti mọ̀ retí gọ̀gọ̀ ni kò sí wàhálà o ẹ kú gbádùn o ẹ kú gbádùn o ṣòwò ṣáà wọlé dáadáa ah, ẹ ti kà ẹ lójú owó ẹ̀dẹ̀ rere àbí kò sí problem ọlọ́run ṣeun ẹ tilẹ̀kùn látẹ̀yìn. táwọn

Múlásàmú kí ló ṣe yín? Ẹ ṣe wí. Múlásàmú ẹ̀ ń gbọ̀n kí ló ṣẹlẹ̀? Ṣé fẹ́ wọnú fáànù ni? Tí màá máa wọnú fáànù tí màá máa padà jáde létà ó pè mí tí màá wọ bẹ́ẹ̀ tí mi ò bá jáde mọ́ rárá ànádá pípé ni. Ah, ó máa ah. kí sí màá ní. Ẹ eh, Múlásàmú ṣé kò tó bẹ́ẹ̀ ni? fún nǹkan tí mo ṣe. ẹ eh, nà. yóò ṣe pé mo tó lè ṣe ṣọ́ra àwọn filling station kan wà wọ́n máa ń tajà wọ́n máa ń tajà dàárọ̀ ọjọ́ kejì lọ ṣe fẹ́ndìsì ẹ̀ tá a bá kiri láàárọ̀ àtó kiri lóru má jẹ́ ká máa sùn tó bá jẹ́ pé tí mo kiri lọ́sọ̀ ló fà kí n sìn má jẹ́ ká sùn mọ́jú jọ. Bọ́dà Sàámú. Yóò ṣe ah, bí. Hmm, mo kàn ní dúpẹ́ fún nǹkan tẹ́ ṣe ni. Ah no no no. Yóò ah, ṣe Ah yóò ṣe bí. Ah. wá yẹn. èmi ni mi ń ta ọkọ mi ló ń gbowó ẹ. òun ló ń ta èmi ni mò ń gbowó. òtútù ah. ó wá yẹn. òtútù. yọ̀ṣíbí ah, ọ̀dọ̀ yín náà là ń bọ̀ grandma ló ní àwọn ní drinks torí ọlá àlejò tabade ní kalọ rántà ó máa pẹ́. àwọn máa pẹ́ ṣe máa tẹ̀ wá kówó ilé ẹ ṣe máa kó lọ síta ó máa fẹ́ pẹ́ jù. àbí mélòó ló wà lórí yín báyìí ìtọ́ ah, wà lórí mi ìyá tó bí kírètì mẹ́rin. four packs ni mo fi bí ọ four packs. four packs. four packs olórí bẹ́ẹ̀ ni make sure four packs. no eh, three to four packs ọ̀nà wa mm. okay. Ah, eh, bọ́dà Sàámú kí la máa ṣe báyìí. Ah, ohun tó o fẹ́ sọ ti yé mi ajé tí bùgbà jẹ́ ọ̀rẹ́ di èmi má bẹ́ẹ̀ padà lọ sílé ẹ̀sìn àwọn ìta àkó sínú blọọkù yẹn èmi á bẹ́ẹ̀ páàkì ẹ̀ dáadáa máa páàkì five packs. Mm. ọrùn ò ní wú ẹ jésù á dáwọ́lé ẹ ní sanrun iṣan ọrùn yẹn á strong tó máa lè fi gbé drink pẹ tó ti èmi apadà lọ́sìn máa lọ bẹ́ẹ̀ kó ètò wà nínú block nílé màá kó wá báyìí lọ́dọ̀ girama mo mọ̀ wọn. Ah, bọ̀dá Sàámú ẹ mọ́lé wa ni. dáadáa ẹni jẹ́ kí n mọ̀ rèé as low majesty ló jẹ́ kí n mọ̀ ẹ ṣe mọ̀ pé ọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ káàsán mo ti dé sáà òun ló jẹ́ kí n wọn ẹyẹ bá ní so ẹyẹ má lọ ti yín má ṣubú ah, bẹ́ẹ̀ o ṣó gbọ́ pẹ́ ẹ má pẹ́ o má bẹ́ẹ̀ sìn ókè díẹ̀. bọ̀dá Sàámú. kí ló ṣẹlẹ̀ gan kí ló ṣẹlẹ̀ kí ló ṣe lábẹ́ igi ìwọ ni jókòó ṣì ń jókòó lábẹ́ igi be careful stop sitting under the tree. bọ̀dá Sàámú kí ni pọ́blẹ́mù yín kí ni gbogbo wàhálà yín kí ló dé tẹ̀ ń fi àárọ̀ kùtọ́jú ayé yín tẹ̀lé obìnrin kiri tẹ̀ ń ṣe wàhálà lórí nǹkan tó jẹ́ pé lè rérè ń ọ̀rọ̀ yín kò máa dàbẹ́ ni wípé èèyàn fi gbogbo ọjọ́ ayé ẹ̀ ó fi ṣiṣẹ́ at the end of the day ó kọ̀ tí sódòdó gbé lọ. èmi ló ṣépè fún èmi fi gbogbo ọjọ́ ayé mi ṣiṣẹ́ mo ti sódò ṣébi ló ṣépè sorry are you mad or something no are you crazy or something èmi ló fi gbogbo ọjọ́ ayé mi ṣiṣẹ́ mo fẹ́ dà sódò orí òpè ni. kódà Sàámù kò ń ṣèpè kò ń ṣèpè ọmọbìnrin tẹ̀ ń tẹ̀lé káàkiri tó yẹ pé ojoojúmọ́ báyìí ló fi ń dìnnà yín kò fìgbà kan appreciate yín ẹ ẹ dẹ̀ fẹ́ para yín lé lórí. ṣé lójú tiẹ̀ ni o ti appreciate mi ṣáájú tiẹ̀ ni o ti pọ́n mi lé nǹkan ṣe ẹ. bọ̀dá Sàámú ẹ wá. ṣé wá. ẹ máa ní sùúrù ẹ yẹ kí n ṣàlàyé nǹkan tó ń try àti sọ fún yín ṣé ti gbọ́ ẹ mọ̀ pé ọ̀rọ̀ yín dàbẹ̀ ni wípé kéèyàn máa kéèyàn máa re nǹkan kó máa re re re re kó tó tú stage kan kíkan ẹ kó ṣe kíni kéèyàn kan ajá kẹ̀mọ́ lọ́wọ́ ṣé wọn pé èèyàn lè pokùnso èèyàn lè parẹ́ kó gbóògùn jẹ. ohun tó ń sọ yé mi ṣeré àbẹ̀ ni pé kọkùnrin kan máa rán ọmọ ní school kó máa rán ọmọbìnrin yẹn ní skul tó fi jáde yunifásitì ìgbà tó wá jáde yunifásitì tán ó wá ṣẹ̀ wá rí wípé òun rẹ èèyàn kan tó important jùlọ tó wá lọ fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ṣebí tó sọ nìyẹn orí ẹ̀ ti dàrú graduate kan lémi graduate kan yan síbí èmi dẹ̀ kàwé jó ńlá graduate dẹ̀ làwọn méjì kí la fẹ́ máa dààmú ara wa fún àbí kí ló try láti sọ ah. wo bí jẹ́ sọ fún ẹ ìwọ mọ̀ pé kissing ló máa ń bẹ̀rẹ̀ love kissing ló máa ń bẹ̀rẹ̀ love. in advanced countries if you kiss each other tí ètè tèmi àtètè tiẹ̀ tó bá ti kanú ra wa mm, mm, mm, we are in love already. <laughs> kissing ti bẹ̀rẹ̀ love wa ivy lẹ máa rí ìwọ tó dẹ̀ máa ń pè ní aníbọn máa jalè wàá yé wàá ríran máa rò pẹ̀. I will rope you. Uh ọ̀rọ̀ yín máa dàbẹ́ ni tó lóun kọ́lé ọgbọ́n síbì kan ni ẹ má wọrí òtútù owó yín o. olótùtù owó yín o. èmi ni mò ń ta ọkọ mi ló ń gbowó o. ọkọ ẹ ló ń gbowó ló ń tà. òtútù owó yín. olótùtù owó yín. èmi ni mi ń ta ọkọ mi ló ń gbowó. ọkọ ẹ ló ń gbowó ló ń tà. òtútù. wọ́n pẹ̀ mí o ah. wọ́n pẹ̀ bí o ṣe eh, ló ń dínjú o wọ́n ń dínjú ni o. ẹ jẹ́ sọ mí. àbàtì lọ tán o ẹ ẹ wo la fẹ́ ń bẹ̀. ṣé tẹ ẹ bí mo ṣe wà yìí ọ̀fun gan ò gbẹ mí. Ah, ah. ìgbà tó fún ògbẹ yín tẹ̀ ní ìdí ẹ̀ kí ló wá dé tẹ̀ pé wá. Ah, bẹ́ẹ̀ ṣe ń polówó yẹn ni ó dùn mọ́ mi gan bẹ́ẹ̀ ṣe ń polówó yẹn mo like. òun lè fọ́ fún. Eh, ó tún ti òwe yín èmi ló ń ta ọkọ mi ló ń gbowó. ó yà yà yà mú ìtẹ̀ máa mú ẹ mú ìtẹ̀ máa mú kíákíákíá èmi ní kẹ́ fún lówó ẹ ẹ eléyìí fẹ́ ẹ ṣe ẹ ṣe eh, ẹ bá ń gbèrú ẹ bá ń gbèrú ẹ bá ń gbèrú ẹ kárí o. bíbọ̀ ẹ ah, ah. ó tuntun bíbọ̀ ó tuntun bíbs mo sọ náà kódà Sàámú ẹsọ mi ẹsọ mi ẹsọ mi ó tuntun. How are you dog? Kí ló dé? Yeah, this is me. How are you? I'm fine. I'm fine. everything. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ah, ah, kí ló ṣẹlẹ̀? kilo ló How the ò dẹ̀ sá lọ bẹ́ẹ̀ yẹn. Ètò iṣẹ́ bí mi me. Hello, sí Ah, Ẹ lọ yọ síbí. Ẹ fẹ́ rà sí, ẹ fẹ́ rà sí, ẹ fẹ́ rà sí àbí? Yọ síbí, yọ síbí, wọ́n láwọn fẹ́ me sí. Bọ́dà Samuel bá mi dá wọn lò. Kánò ni mo ti padà Wow. Oh yes so you can speak Hausa fluently like Of course, this. we'll go tachere tachere now. Una gist. Kadan kadan. Ẹ sà, ẹ Esa, ẹ sà, ẹ sà. Wọ́n ti fẹ́ jò táyà mọ́tò yìí. Wọ́n ti fẹ́ jọ àwọn èèyàn ti fẹ́ jò táyà mọ́tò yìí. Má lọ di mọ́tò ẹ, Jọ̀sí bí já lọ nà o. Jọ̀sí. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀ gan-an? Gbogbo kan lè máa fi pariwo. Ẹ wọ́n ní gan pàápàá. Ah, ẹ ṣáà pé mò bá yàn sọ̀rọ̀ lọ́wọ́. Ẹ wọ ní sùúrù o. It's alright ah. babe, sorry but ah, kuma waye wannan mana? Eh? Kuma me yasa drinks ne kina sayar da shi yanzu ne? Èmi ló fa Hausa bú. Vapour. Èmi ló fẹ́ wíṣẹ́bù. Oh oh. Èmi ló fẹ́ wíṣẹ́bù ló sọ pé mo kùn bí ọ̀pọ̀ No, that's not what I'm saying. Èmi No, no, no, ah. no, no, that's not it. Èmi ní láìfù ọ̀yà. Ah. Oh my God. Èmi ní tuwali tọ́ǹtì. Èmi yọ ṣé mi ṣé o tó fa yé mi rírè? O tó fa yé mi rírè? Ó dáa. Mo bọ́rọ̀ Nàìjíríà ṣe gbà àbí aṣáàjò gbogbo ẹ̀ mọ́ra wọn gbogbo aṣáàjò dídí. Àbíkí tiẹ̀ fọ gíláàsì mọ́tò yìí ni. Ẹ yéé. But is, is everything okay with you? Tell oh, me everything is fine, Jare. So that... ni kì í ṣọkọ̀. Ọkọ̀ yàtọ̀ sí mọ́tò. Ah, double glass. Baba, rẹ̀ máa fojú ẹ̀ rí. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fojú ẹ̀ rí. Nínú ọ̀run mi rí báyìí. Ah, kò sí wàhálà. Not fair. Do you stay around? Uh, not really. But eh. tí mò ń gbé òrí lè jìnnà eh, Well, okay, well, àdúgbò Ọlọ́run, èmi náà ń sin I work with one multinational. Hey, look at you. <laughs> ah, ah. <laughs> Pẹ̀lú ranu òṣì. Ha! Ó lè fẹ́ máa fojú fẹ́ máa fojú mi láre. Wà á rí máa bá nǹkan tí màá fojú ẹ̀ rí. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Bọ̀dá Sàámú, kí ló ṣẹlẹ̀? Ẹ wá ń bí kí ló ṣẹlẹ̀ Bọ̀dá Sàámú? Ìsọ̀ kí ló dé? Kí ló ṣẹlẹ̀ tẹ́ ń para tẹ́ ń para kí ló ṣẹlẹ̀? Yọ̀ṣíbí ni. Tó bá mọ̀ tí Yọ̀ṣíbí fojú mi rí lẹ́nìí, wà á pìtì láì mi ọmọ yìí tí mo tẹ̀lé jáde mò ń bá kiri ọjà lọ ni mo fẹ́ kí ọjà ẹ̀ mo fẹ́ kọjá ẹ̀ kó ṣe kí ni o kó stable dáadáa nítorí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọjà ẹ̀ ni mo fẹ́ káwọn èèyàn mọ̀ connection tèmi ní òun ni mo fẹ́ lò fún igbé kó lè balance tó bá rí bó ṣe ló ń fi ọmọkùnrin kan ráìdì mi níta mo fi ọ́fíìsì mílẹ̀ mo tẹ̀lé òun mo bá mọ̀ tí Yosibi fojú mi rí máa ṣó Yosibi ohun tó ń fàìn láàrẹ̀ lójú àwọn èèyàn yẹn máa yọ sọ́tọ̀ èmi mo sọ bẹ́ẹ̀. ẹ wá ń bí ẹ wá ń bí kí ló máa ń ṣèyí náà kí ló máa ń ṣe tẹ̀ kí n lo brain yín àwọn èèyàn tó wà ládùúgbò ọmọ àwọn bóyá ẹ lọ́pọlọ ni bàbá ta súnmọ́ yín ó ti yé yín you don tey now. ojú gbá mi ni. ẹ má bínú ẹ má bínú ó ti yé yín onímọ̀ọ́sẹ̀ mi pé mi lọ́pọlọ. ẹ má bínú àwọn èèyàn tó wà ládùúgbò ló ń rò bẹ́ẹ̀ bàbá ta súnmọ́ yín ó ti yé yín àmọ̀ pé smart kíní ìwà bẹ́ẹ̀ náà kí ló ṣẹlẹ̀ ẹ lè wá ń tẹ̀lé obìnrin kan ẹ̀ ń tẹ̀lé ẹ̀ ń ba ẹ̀ ń ba tajà Ah, ẹ wá ń tẹ̀lé obìnrin kan ṣe ẹ yá ṣí ọpọlọ yín kẹlẹ́kọ́ ní pé kí ló ṣẹlẹ̀ gan bàrà Sàámú ẹ̀yin tó yẹ pé àárín expect à ń fún yín ní kínní ẹ wá ń tẹ̀lé obìnrin kan ẹ̀ ń tajà ẹ ṣí ọpọlọ yín o ẹ ṣí ọpọlọ yín àjẹbẹ̀ ẹ máa ṣiṣẹ́ fún oníṣẹ́ ni yóò ti yé yín ibi ayín tọ́ nìyẹn o. òsibí ìwọ ló fojú mi rẹ́rẹ̀ ò fojú mi rẹ́rẹ̀ ọlọ́ọ̀ tó o bẹ jí ẹ lẹ́kùnrẹ́ ọlọ́run náà fún ẹ láàbọ̀ èmi mo sọ bẹ́ẹ̀ ọmọ ìsọ̀ tí ò lè wojú mi ọmọ Kánò tó dàgbà sẹ́bù dé mẹ́ta lórí burúkú bí ẹ. Rasamu, you have been very impressive. Ebo, I can tell you boldly that I was so surprised the way you have been supporting Yoshibi. The support has been so massive. bó ṣe lọ síwájú tó ń lọ sẹ́yìn gbogbo business tó ṣe pé ṣe support ẹ̀ náà nìyẹn what else would a woman ask for? You are a husband material. Oh, thank you so much. God bless you. You know I am husband material. Yeah. I get sense. Mm. I get brain. I, oh, I get strength. Mm. Normally, I can't still find. Ah, I'll be husband material. I'm telling you, could dẹ̀ sóbìnrin kankan tó máa nírú ọkùnrin báyìí lẹ́yìn ẹ̀ tí kò ní ṣe rere. Ó succeed ni. And that's the kind of success that Yoshibi has been recording because you've been supporting her massively. Ewa wo, Yoshibi no ló wá tó ní ẹ jọ kí ni ò bá ṣe. kí ló ṣe fún mi. ẹ jọ ẹ má bínú sí i ẹ ẹ jọ nítorí ó sì need support yín she needs your support for her success ẹ jọ. ẹ bọ́dá mi ẹyin náà la ti ń bẹ látẹ̀kàn ẹ wo gbárí yẹn ti ń bẹ̀yìn ẹ jọ kan kí nǹkan tí wọ́n yọṣí bí ìbá ṣe ẹ dáríjì yọṣí bí ẹ jọ ẹyin náà lè máa ń sọ wípé ẹ appreciate obìnrin èmi náà lélẹ̀ tí mo dúró síwájú yín obìnrin lèmi náà ajóbìnrin tó pé ni mo máa appreciate o kò lè jẹ́rú obìnrin bíi tiẹ̀ tó lójú abẹ́ o. ṣé o lójú abẹ́ ni ẹni lójú abẹ́ kò ṣakọ̀ wọ́ yọ síbí yọ síbí lọ máa dátà drinks yẹn kò yẹ ó tutù owó yín lọ máa dátà mi ò lè fẹ́ tà mọ́ láyé mi lè fẹ́ tà mọ́ ọlọ́mọ tẹ̀lé ìfẹ́ kọlù wà ní àbí ṣé ó fẹ́ kọlù yàn ni ni kíni yé yẹ kí ni quero, ṣe yẹ ṣe kí ni mo ṣe kí ni mo ṣe yẹ ẹ kí ni o ṣe ṣe ṣe mẹ́nà mi mẹ́nà mi ẹbí space ní ẹni mo rò bá ní pé àwọn ọmọ mi rè mi rè mo tún ọdún yéé yéé Ṣakiru mo lè gbé ọ̀rọ̀ tó mú lọ sí ẹ̀yìn àwọn ọmọ ẹ̀yẹ tó bá mú ma gbá igi ìmọ̀ ẹ lórí move kò rinlẹ̀ ṣakiru move báyìí ah, move má gbè lá fún mi má gbè lá fún mi move. adéròyè lò nílẹ̀ yìí adéròyè ló nílẹ̀ yìí ọkàn láwọn ló wà tà fún un ló ń kọ́lé yìí níbi àti yọsí bí ṣe tó le tó yìí kí ló tó yọ àdá sí mi ṣé irú mi lè kó túbọ̀ yàdá sí tí wọ́n fẹ́ pa mí lù yìí ni kí ló dé. bọ́dá Sam ẹ̀ ṣẹ́ ní ti fáwọn àmọ́ inú yín kò bí wa nínú síìtì nínú yín bí wa ládùúgbò. mo dáràn inú wa bí yín ẹ̀ ń bínú sí wa ọlọ́ọ̀yọ̀ gbogbo abínú ẹni nínú ayé mi ọlọ́ọ̀yọ̀ kúrò. gbogbo abínú ẹni nínú ayé tèmi náà ọlọ́ọ̀yọ̀ kúrò. ọlọ́ọ̀ṣàlù jọ. ẹ tẹ́tí o kẹ gbọ́ o nǹkan tó bá ti ní kẹ ṣe tẹ́ bá fi lè ṣe abẹ́yìn yẹn a máa gé. ìṣọ ìzọ kí mo ṣe fún ẹ tó lé ah Ọlọ́run gbogbo àdúgbò dẹ máa dání kí ni mo ṣe fún ẹ tó lé tó yín báyìí mo appreciate abẹ mi gbọ mo cherish abẹ mi ntọ́ bá wẹ̀ ló lè gé lára má gé mi lábẹ́ àmọ́ jíjà bẹ́ẹ̀ mi. ẹni sùn ṣẹ́rù bí àwa ṣeré ń bì báyìí ni. mo rò bẹ́ẹ̀ ni o. ṣẹ́rù bí agbẹ́rẹ́ wa ni kí ló ṣe ṣe máàdì ni ẹ̀yin nìkan kọ́ àti wèrè tó jókòó yìí igi ibà máa fi dàlú máa fi dàlú gbogbo kan tó jọ lójú ni. ètò ẹ méjèèjì ẹ̀kọ́ ń ṣe dírámà fún àánú àdúgbò láti ọjọ́ ẹ̀dá tí máa tẹ̀lé ra yín kiri àti ẹ̀rẹ́ ní ti pé kẹ́tẹ́ ẹ̀kọ́ lura yín kárí sáì kárí kọ̀ọ̀kan kó sẹ́yìn tó ṣẹlẹ̀ ẹ kàn ń bá fọ́ọ̀n fáwa àdìgẹ́ fọ́ọ̀rọ̀ ayín lẹ́nu ẹ̀yin méjèèjì kẹtẹ sójú ẹ̀. Ah, ẹ̀dùn kí ló kí ló ń jẹ́ fọ́ lẹ́nu. ṣẹ̀wọ̀n àyè àdìgẹ́ ìjọ lájọṣepọ̀. nìṣòro tọ́rọ̀ ẹ bá clear sí mi tí máa understand nǹkan tó ń sọ ohun tó ń sọ ni pé àwa méjèèjì àbàrà wa lájọṣepọ̀ rí ìyẹn ló ń bí ẹnu. Ọlọ́run. Ah, ah. mo pe ohun tó ń dùn ẹ ní ẹ. ó ń dùn mí gan ẹ wo ẹjọ ẹjọ nítorí Ọlọ́run ẹjọ ẹ fún mi ní nǹkan kan ẹjọ. kí ni. poison ni poison ni. Ah, ah. ẹ má dáwọ́ ẹ má dáwọ́ yọ síbí yọ síbí má parẹ́ o má parẹ́ o ohun tó bá máa ṣẹlẹ̀ inú ayé náà ló máa mọ o ohun tó àjẹ sọ iná kò rí ìdí mítẹ o kò rí ìdí mítẹ má parẹ́. ẹ ẹ àti kò tẹ máa mu poison ṣùgbọ́n ó máa kọ́ bẹ́ẹ̀ sùnà kó tó mu poison. kó tó di pé mo lọ kó tó di pé mo lọ mo fẹ́ kó búra sí o mo fẹ́ kó búra sí o ẹ mo. Ṣakiru ṣé èmi ni mo rán ìgbókò wá ṣe nǹkan báyìí tó bá gbọ́dọ̀ kò ní dáa fún ẹ. ìlọ́kàn mi èyí máa rán mi ṣe bíi ta àní lẹ́yìn méjì bí wàá nù nínú àdúgbò. ọ̀hún ẹ̀ lọ́kàn mi ì lè ṣe ju méjì lọ mi ì lè ṣe ju méjì lọ. wà á tẹ̀sí púpọ̀ dọ́là mi ì lè ṣe ju méjì lọ. màá fọ́ ẹ lórí o màá fọ́ ẹ lórí o ó yá ó yá ó yá wọlé. mi ì ju méjì lọ mi èmi ò lè ṣe ju méjì lẹ mi lè ṣe ju méjì mo máa ń bọ́jọ mi ní ní ju méjì lẹ. mú wa lọbẹ kó dúró sí wọn. ó yà pọ ó ti yẹ. yọsí mi farabalẹ̀ yọsí mi farabalẹ̀. kí n máa gbọ́ bó ṣe ń dún. mo ti bọ́jọ kò tó tèmi rẹ ìwọ náà bọ́ tiẹ̀. bàdá Sàámú. bọ̀dá Sàámú tó bá fi lè dákẹ́ sí lábẹ́ tí ń bá yín nìyẹn o. apun. olórí burúkú yìí bọ̀dá yẹn o. ẹ ṣe ló tẹ sójú ẹ tó tẹ kọlẹ̀. ọ tẹ síbẹ̀. mo kó bọ̀dá yẹn lágbára. yé tọrùn ara mi kò lè gbà á mọ́mọ́ ní. bọ̀dá Sàámú. tí mo lọ rẹ̀ pé bóyá máa gógì mọ́ mi lórí àbọ̀ máa rìpọ́tù ni kó máa lọ já mi lọ́jà. ẹ ṣe ẹ̀ ń jọ yẹn ni. ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń jẹ́ ṣé kí wọ́n sọ fẹ́ gbódùn mọ́ mi kó lè má fi mí ṣe ẹ̀yẹ. bàtà ẹ̀yẹ sọ fún mi ara yóò sẹ̀. ẹlẹ́mi èṣù ni ẹ̀mí burúkú gbénú ẹ̀ ẹ̀mí burúkú yóò rú àṣà burúkú òní ẹ̀ èmi ò lẹ́gì irú kan tẹ́ ṣe èmi lẹ́gì irú kan tẹ́ ṣe yòó kéèyàn máa mú yàn fi pa báyàn ṣe nǹkan kéèyàn máa wá da gbogbo tara ẹ̀ lẹ̀ lóòótọ́ lóòótọ́ ara mi ti kú lóòótọ́ lóòótọ́ mo ẹ̀ ń jọ ẹ̀ bọ̀ ó sì máa jẹ́ pé pálẹ̀ máa fi mú mi kó dá. ìwà ìwà ṣàkọ Ah, bàṣàmù. ara mi tún wọn wọn ni o ah, ó dàbẹ̀ ni pé wọ́n ṣí kanji ni ah! ọ̀gá tó bá ṣe omi kanji ó máa fọ́n yẹ́lẹ́yẹ́lẹ́ sí gbogbo òlù káàkiri ni ó dàbí pé páìpù omi fọ́. sàkọ̀ ọ̀dọ́ wa bàṣàmù yọ̀ṣí bí ń kọ̀ èmi ìmọ̀ tó ṣe o ọlọ́mọ ẹ̀kọ́ mọ̀ ìlọ parẹ́ sílẹ̀ yẹn o mo máa ń gbọ́ ara bàtí máa kọ́kọ́ kì mọ́lẹ̀ ẹ mọ̀ pàrọ̀ ajá nìyí ti pín gidi gan. kan báyìí lóyún pariwo brasa musa o sẹ sẹ brasa eh? musa o sẹ eh? sẹ brasa eh? musa o lèmi lọ níbi lọ́dọ̀ lọ́dọ̀ wákọ̀ wákọ̀ wẹ̀ mẹ́rin rárá mi ò jẹ mọ́ olójẹ́ kò rẹ̀ síbẹ̀ kó lè dídé ah, ah, yọ síbi mo kàn lára tọ́sẹ̀ mi ń pè wọ́n tún yé mi o. ẹ yìí sẹ̀. ó dà pé òun ti dédú oṣù gbàdé mi ń sẹ̀ lára yìí. mo mọ̀ kéèyàn burúkú ni ẹ ṣákìrì mọ̀ nǹkan ọmọ burúkú ni nítorí mi mẹ̀mí tó wà nínú ẹ̀ mi burúkú tó wà nínú ẹ̀ tó bá máa padà wá má yẹ kó jẹ́ ẹ̀mẹ́ta lọ ẹ̀mẹ́ta péré ni kó padà wá tó bá máa padà tó bá máa padà kó fọ́ọ̀sì wá ká ṣe dọ́ọ̀gì tèmi lè tí mo ṣe missionary ni mo ṣe àti slide ẹlẹ́gbẹ̀ẹ́ ni mo ṣe kó fọ́ọ̀sì wá ká ṣe dọ́ọ̀gì lọ má yẹ kó jẹ́ ẹ̀mẹ́ta lọ má yẹ kó jẹ́ ẹ̀mẹ́ta lọ. <coughs> ojú ọmọ yẹn ń tì mọ́tò àbí báwo mọ́tò tá a nì. mọ́tò tẹ gbé wá. ṣe mọ́ mọ́ ni. ìyẹn ò kan wà kí ni àwọn ti achieve gbogbo nǹkan tá a fẹ́ achieve ẹ̀yin boys ó yà gbé bọ́dì ìjọ. Ah, kí ni bóyá kẹfù. báàgì ní ìjọ ọ̀gbìn. ẹ má ẹ má yẹ kó jẹ mẹ́ta lọ́dọ̀ ẹ má padà wá o ọlọ́sì onídìí oge. ẹ̀mí tó ń lò yóò lè fi yín lẹ̀ ẹ̀mí agídí tó wà ní ẹ̀já kírun kò lè fi ẹ́lẹ́ olórí burúkú lọ́wọ́ yìí jọ bájẹ́ kó jẹ́ ọ̀sẹ̀ kan lọ kó tún tó padà wá alámi tó dé alẹ́ àti rìstọ̀ pàtúlẹ̀ offload yóò yí mi bí mo gbé olórí burúkú sàdí ẹ̀ burú. ti ń ta tó ti ń ta soft drink torí ọlọ́run èmi. ń ta nìyẹn. Baby student kí ló ṣẹlẹ̀? Check everywhere. Mo ṣàyè fẹ́ lu ẹ̀ dá. Rẹ̀ mo ṣe ní pé kí n wọlé wá. Sista yìí ni wọ́n náà fẹ́ rí yín. Ẹ rọ sá bẹ́ẹ̀ ni èmi mo sọ fún pé mo fẹ́ rí yín nítorí mo láàlá kan ṣẹ̀dẹ̀ rí mi kí n làlá o ṣùgbọ́n àlá tí bá lá ó máa ní ìtumọ̀ a mú mi rí i pé ẹ ní nǹkan rere ní ọkàn yín tí ẹ fẹ́ ṣe ẹ jọ nǹkan rere tí ọkàn yín pòǹgbẹ fún láti ṣe ẹ gbìyànjú kẹ́rí pé ẹ ṣe ẹ jọ ẹ gbìyànjú kẹ́rí pé ẹ ṣe nǹkan náà ẹ má dé kí nǹkan kan da yín dúró nǹkan tí ọkàn yín tó fẹ́ ṣe yẹn ẹ make sure pé ẹ ṣe é nítorí àwọn kan wà wọn kan wọn á máa pòǹgbẹ fún nǹkan rere kan wọn ò wá ní ṣe tó bá wá yá wọn á máa kábàámọ̀ so nǹkan tí ọkàn yín bá sọ pé ẹ fẹ́ ṣe ní ti rere ẹ mẹ́sàn pé ẹ ṣe ṣe ti gbọ́ ẹ ṣe. sísà bíi nǹkan rere wo. àmú mi rí o àmú mi rí mi ò tiẹ̀ mọ̀ ṣùgbọ́n àwọn mọ̀ lọ́kùnrin mi ò mọ̀ mi ò mọ̀ kan náà lónà. ìrásà mi gbogbo ẹ náà lọ kúkú ń sọ báyìí ẹ fèsì ẹ sọ̀rọ̀ ẹ ṣáà make nǹkan rere tó sọ pé kẹ́ ẹ ṣe. nǹkan rẹ̀ wo lẹ̀ ń ṣe nǹkan rẹ̀ wo lẹ̀ ń ṣe baby student ah, ah, ìgbà wo ló wọnú yàrá bọ̀dá Sàámú wá. everywhere dá kò sẹ́ni kankan níta sítá ìdí ẹni láti rí bọ̀dá Sàámú urgently lórí ẹ̀ mo ṣe mú wọn wá. jọ nígbà tí ò wá séèyàn kankan ń ta tó dẹ̀ fẹ́ mú strange person wọlé ó ṣe wá sẹ́nu ọ̀nà yàrá mi kó wá kanlẹ̀kùn kó sọ fún mi pé ah mò ń bọ̀ yàrá bọ̀dá Sàámú o mo dẹ̀ má lè jò bọ̀ o. àǹtí ṣe fẹ́ sọ pé ẹ̀mọ́ mi ni èmi ò mọ yín o mi ò mọ yín fact mi ò tiẹ̀ rí yín rí torí mi ò mọ nǹkan tẹ wá ṣe ń bìbà ẹni ìsìn torí gbà yẹn la máa wò rárá rà ń sìn tá à ní bá nǹkan kan nulẹ̀ mọ́ tẹ máa ti kó gbogbo nǹkan tó wà nulẹ̀ lọ ẹjọ́ èmi ò fẹ́ wàhálà o. ẹ wo bùrọ̀ Sàámú ó ń sọ gbogbo ẹ̀ ń sìn ẹ̀ sọ anything ẹ̀ fèsì kò sí wàhálà ẹ ṣàfihàn sọ pé ìwúre tó sọ pé kẹ ṣe ẹmí ṣe pé baby student ṣe bẹ́ẹ̀ ti sọ nǹkan tẹ fẹ́ sọ fún bọ̀dá Sàámú tán ẹ ó yẹ ẹ pàṣẹ fún dà lọ. ah sister ẹ má bínú o mo notice pé ẹ gbóná ra ẹ pẹ̀lẹ́ alára tútù ẹ bọ́ta jàre. alala. bọ́dà Sàámú. nígbà tẹ́yìn náà wá dá jókòó sínú ilé nìsín tẹ́ mú ilẹ̀kùn yín tẹ́ lè tì látẹ̀yìn tẹ́ wá jẹ́ kó máa mú strange person kó máa mú wọnú ilé ń bíbá yìí wá èmi ò ṣáà láìkì gbogbo orú nǹkan báyìí ẹ wò èmi ní pé kémi wá dágbére fún yín ni o torí ṣe lẹ máa ṣe bíi pé ẹ̀yin lẹ fẹ́yàn sílé tá máa ṣe bíi ọkọ èèyàn nulẹ̀ èmi ń jáde lọ mo dẹ̀ ní kí wá dágbére fún yín dáàdì wa mo ń jáde lọ. kí mo lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. mo ń gbọ́ yín. kí ni nǹkan tó fà gangan gangan tó o fi ń gbónára tó o fi ń jòwó ń pa ni. èmi gbónára ń pa yín jòwó ń pa yín bọ́dà Sàámú ẹ fún kí ni èmi ò gbóná ra ń pa yín o èmi ò dẹ̀ jowú ń pa yín o mò ń jáde lọ ni mo dẹ̀ ní kí wọ́n á dágbére fún yín dáàdì wa o mò ń jáde lọ o ó dàbọ̀ hmm, mi ní pẹ́ dé torí tàbá dágbére fún yín nìsí ó máa di wàhálà ni. o rò bóyá ìṣọwọ́ ni. ẹ dẹ̀ ń ṣọwọ́ bí ẹni tó ń ṣe irú obìnrin. a sọ bẹ́ẹ̀ mọ́. ọ̀rọ̀ yẹn pọ̀ ṣé mo jáwọ́ lẹ́yìn mọ́ èmi ni tí màá fi máa ṣerú obìnrin ọ̀rọ̀ yẹn pọ̀ má máa bá mi sọ̀rọ̀ ẹ̀mọ́ láyéláyé nígbà tó rí mi ò burú bí ti tàn wọ́n kan. kí ṣe é gan ẹjọ́ ẹ táyé omi jáde kó tó dàbí ọ̀rẹ́ wa kan ìyá mọ̀ ìyá kò gbọ́dọ̀ dárúkọ rẹ̀ ìṣe ṣòótọ́ tẹ̀ lóbìnrin lẹ́yìn táyé omi. ẹ wá o tọrọ Yorùbá tí ẹ fẹ́ yé mi dáadáa tẹ́lẹ̀ òun ní pé èèyàn kan ń ṣe bíi ẹrú obìnrin eléyìí tún máa wá bọ gbogbo ẹ̀jẹ̀ ó tún ní sóun jábọ́ lẹ́yìn mẹ́yìn mi mẹ́yìn mi ẹ̀yin wá sọ̀rọ̀ bọ̀dà jáde ẹ̀yin máa lè explain fún mi ọ̀rẹ́ yín wo òun ló ń ṣe bákan kan tó ń tẹ̀lé obìnrin káàkiri ẹ sọ fún mi náà. ọ̀rẹ́ mi torí àwọn ọ̀rẹ́ yín tèmi mọ̀ mo mọ skendo àṣé skendo ni. àrẹ ẹ lè jẹ skendo láíláí ah, skendo náà pọ̀ lọ ah. ìyẹn kò ń gbọ́ tẹ ẹ ẹ tẹnu máa ń jẹ ọ̀rẹ́ méjì ni mo mọ̀ tẹ́ ẹni skendo ẹ̀dẹ̀ lé mi ṣé mi wá ló fẹ́ jẹ́. ẹ wo bọ̀dá Sàámú ẹ̀yin ni ẹ̀yin là ń bá wí àìtọ́ kíní kan là àìtọ́ bàbá ẹ̀yin gẹ́gẹ́ là ń bá wí orí yìí ti burú ni ṣé àìsí èrè ni ẹ wo ẹ farabalẹ̀ ṣé kò ṣe pé yọjú bí ti fún yín nìkan jẹ ó ti rò ó fún yín àbí adáná ta ẹ̀yin lẹ́ẹ̀ tán adá tinúlé ẹ̀yin lẹ́ẹ̀ ẹ dúró náà ṣé yọṣíbí o tí n bá mọ̀ yín tẹ́lẹ̀ nígbà tẹ́ ń gbàgbọ́ ni màá ní ẹ ti ṣí èrè. Ah, ah. wá wá wá ah, kéde ọ̀rọ̀ yóò sọ yẹn ti pọ̀jù sọ́rẹ́ mi kẹ́. ẹ ní sùúrù o ọ̀rọ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ ń clear ó ṣẹ̀ṣẹ̀ ń clear sí mi ni o àmọ́. ẹ farabalẹ̀ o ẹ ti sọ ti yín ẹ jẹ́ ń sọ tèmi o èmi ò wà ní máa wá sọ̀rọ̀ kẹ́ ẹ máa wá fi mi tayò ẹ má bínú ọmọ eighteen. bọ́dà Sàámú. kí ló mọ̀ nínú relationship kí ni èèjì ẹ tó fi ń dá sírú ọ̀rọ̀ ẹ̀ torí mo rí pé ọ̀rọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé èèyàn kan ń ṣẹ̀rú obìnrin. bọ́dà Sàámú ọ̀rọ̀ yẹn ká mi lára gidi gan ni nà. ọ̀rọ̀ wo ló ká ẹ lára. ọ̀rọ̀ yín gangan. lọ́nà wo oní họ̀họ̀ mi ló fi ká ẹ lára. ẹ wọ́n sẹ́ ń ṣerú yọ síbí nǹkan tó sọ nìyẹn o. ẹ wo Sàámú jẹ́ ń bá ẹ sọ ìdódòdó ọ̀rọ̀ sórí yọ̀ṣíbí yóò ń gbọ́n tẹ̀lé yẹn kó o kò bà fẹ́ yọ̀ṣíbí àbíwá àti yọ̀ṣíbí ẹ̀ náírà yín kó o kò bà náà orí burúkú wa. alhaji nẹ́nẹ́ ẹ̀yin kọ́ lè sọ pé tí wọ́n bá ní èèyàn kan tí n bá ní yẹ̀ síbí ajẹ́pọ́rí mi burú àbí ah, mr open roof. Ah, ah, èmi ló bá wí yẹn. bẹ́ẹ̀ ni ẹ rí i pé yìnyín ti yọ tán ẹ dẹ̀ lẹ close mọ́ mi ẹ dẹ̀ lè wà lékè wá bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹ wá gbé wá di ayò èmi lè mi ṣerú yọ síbí ẹ jọ ṣé ìwà inú àlá mi ni àbẹ̀wò lè túmọ̀ gbélé yìí braja ni èèyàn burúkú nìyí aṣèrè èèyàn nìyí ẹ sọ fún oye tẹ wá béèrè lọ́wọ́ mi kó tó di pé ọ̀rọ̀ oní ten thousand fẹ. ọ pẹ̀lú ṣé mo máa wò ní ṣé mo máa wò ní ṣàmú wọ́n pẹ̀ wọ́n wọ́n sọ wọ́n yẹn. ọmọ eighteen ọmọ eighteen mo kàn ń jẹ́ kó o mọ̀ pé kò pọ̀síbù kò wù kò rí tó ti. wọ́n ní tí mi ò bá báyọ̀ síbí ní àjọṣepọ̀ tèmi àti ẹ̀ tá tí ò fọ́ mi lẹ́nu tàbí kémi fọ́ lẹ́nu ah, ah. tàbí kájọ fọ́ra wa lẹ́nu kó fara gbà. Ah, Sàámú. wọ́n lórí mi ti dàrú. o ní mo ṣe wá bẹ́ẹ̀ pé jọ̀dún ọlọ́run bá mi ṣe àmúgùn hm? àmúgùn tó bá bá mi ṣe àmúgùn tí bá kàn fi kàn báyìí pẹ́ kò yẹ ojú ẹ̀ máa wà blurry hmm. tójú ẹ̀ bá wà blurry kó tó di kójú ẹ̀ wà clear ara èmi àti kúrò tójú ẹ̀ bá wà wà clear ara tán mo hmm. fẹ́ kó o ṣe débi pé kò ní mọ̀gbà tí mo wọlé Hmm. kò dẹ̀ ní rántí ìgbà tí mo jáde tó bá rántí bí mo ṣe wọlé kò ní mẹ́ni tó wọlé àtẹni hmm. tó jáde màmá lò bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ kan bá bá ti lò pé ah. bí abíyẹ̀ méje ó ti tó a kò máa lọ wa máa bọ̀ láàárọ̀ màmá wọlé màmá jáde màmá wọlé màmá jáde tó sì mọ̀ pé ogun kún bí ogun lójókòó yìí èmi tí mo ti forí àparò ògùn ṣe tí mo fojú di àparò fi ògùn náà yà. àparò tó lo yẹ travel ni tó bá yẹ pé yẹ ìwà lé lè ọmọ ẹ lo àbí ya àparò lólò. wo Sàámú kí ló ṣẹlẹ̀ mo kí ẹ kú oríire <laughs> mi ò lè ṣe fún ẹ o gbọ́ mi dáadáa o ò ní làákàyè o bó ti wù ó kéré mọ kò sí làákàyè kankan fún ẹ bí lídùmarè ṣe dá ẹ tó bó ṣe pé lọ́mọkùnrin báyìí mm-hmm. dùnú ṣé o ò lè báyọ̀ síbí sọ̀rọ̀ yìí pé ó yá wọlé bọ́ra já ṣe òun tá a ní í ṣe àbí bó tó fi di pé òun wà múgùn kiri àmúgùn bètè bó o ní ìdí ẹ. mo tún wọn kó o ní ṣe níṣẹ́ o tó bá bá nǹkan mi wà wọn ṣe fún ọ bí ẹ̀yọ́nú ẹ̀yọ́nú àgbà kó máa lọrí kó máa bọrí kó máa kà kó kó máa ṣubú kápá ayé máa ka ẹ ìyẹn ogun ló yẹ kó máa lé ìwọ ń ta mú gùn. mo ti mọ̀ mo ti mọ̀ òun náà tí mo bẹ́ẹ̀ pé òun ìfẹ́ ṣe fún mi mo kó òun ìfẹ́ ṣe fún mi kò kílé o kò sí wàhálà tó bá délé kò kílé o no problem. dáa ayé ẹ bàjẹ́ nìyẹn o ṣé ohun tó yọ nìyẹn lọ́dún àwo ńlá. káì ayé ẹ ti rún ní o ayé ò pè ní máa gbá kìíní mọ́ ẹ lórí gbà gbogbo ohun tó sọ lẹ́yìn nípa àwo ńlá tó o nípo máa kú kú oró tí ò bá rí ẹ kò sí ní tó lè dá ṣe. ta ni wíbẹ ìwọ ló sọ o sọ bẹ́ẹ̀ fún mi kí ni tó fẹ́ bá yé mi jẹ ṣé o sọ bẹ́ẹ̀ fún mi ṣé ká fi ìyá ẹ búra ṣé ìyá sọ fún ìyá tí ìyá bá ń gbọ́ kí ìyá gbọ́. ìyá gbọ́ o ìyá gbọ́ èyí tó ń ṣe yìí dà ìgbà wo ni kí padà wá kí wàá gbà ìgbà wo. ó dà mo ti gbọ́ mo ti mọ ibi tí mo já sí báyìí. Ah. kí ni mo wá fẹ́ fún ẹ báyìí má wọrí o má wọrí má wọrí. ìwọ ló ní kí n má wọrí o. bẹ́ẹ̀ ni o ẹni tó bá máa fúnyàn ní nǹkan òkè béèrè o má wọrí o má wọrí o ìfẹ́ ní díẹ̀ mọ́ dọ́wọ́ ni kí padà wá. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ n ó ṣe fún ọ. lọ́jọ́ òní kí padà wá. ẹ padà wá lọ́la padà wá lọ́la. yóò pè padà wá lọ́la. yóò pè bá dẹ̀ lò fún tí o bá tún ṣiṣẹ́ tiẹ̀ báyìí nìyẹn má lọ́dọ̀ awola ah, street. má ṣiṣẹ́ o ní pé kò mọ̀ ṣe. ẹ̀gbọ́n Babalaja, Babalaja. ìdá sàánú. kí lè ṣe ń bì abẹ́yìn kọ́ nìyí olówó nìyí ọlọ́lá nìyí ẹ̀dẹ̀ wà òkè gan gidi kí ni nǹkan tẹ́ wá ń jókòó ṣe ń bí kí ló ṣẹlẹ̀. ìdá sàánú inú mi dùn wípé ẹ mọ̀ pé olówó ni mí ẹ mọ̀ pé mo ní ọlá tó pọ̀ gan. bẹ́ẹ̀ ni. Hmm. Buddha found hmm. gbogbo nǹkan tí ẹ̀yin àti arínájà ń sọ níbẹ̀ yẹn gbogbo ẹ̀ ni mo gbọ́. ẹ fetí sí wíńdò. Buddha hmm. Sàámú ẹ ní kí arínájà kó fún yín ní nǹkan tẹ́ máa lọ fi bá obìnrin náà jọṣepọ̀ gbogbo ẹ̀ ni mo gbọ́ lọ́dà sàmú ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. kí ni. mo lọ bá obìnrin mo lọ bá ní àjọṣepọ̀ tí kò wá láti inú ẹ̀ tí ò fi ní fídàn láti fún mi kí n ṣe nǹkan tó ba ọ̀rọ̀ ilé ayé mi jẹ́ nìyẹn gbogbo mọ́tò tí mo ní gbogbo ilé tí mo ní bọ́dà Sàámú gbogbo ẹ̀ ti lọ. Ah, ẹ fipá bá obìnrin kan lájọṣepọ̀ kò gbà kẹ́ kò fún yín láyè pé kẹ́ gorí òun ó ń bá yín la gidi pé kò wù òun ìbàtẹ́ wá bá lájọṣepọ̀ tán gbogbo nǹkan tẹ̀ ní wá bàjẹ́. bẹ́ẹ̀ni láìláà ìlàlà bọ́dà Sàámú. Hmm èmi máa gbà yín ní ìyànjú gbogbo nǹkan tẹ́ ẹ náà fẹ́ ṣe yẹn kò dáa. wọ́n rí mi bí wèrè ni wọ́n rí mi bí wèrè wọ́n lórí mi ti burú wọ́n ní mo ti hábọ̀ ẹ̀jú ni àṣọ lórí burúkú làwọn bíbú yìí wọ́n máa ti mi pa ni. bẹ̀dà Sàámú ṣé ẹ rí gbogbo àwọn obìnrin tí à ń rí níta yìí púpọ̀ nínú wọn ni wọ́n ní agbára tí wọn ò bá fi ọkàn fún yín kí ẹ bá wọn ní àjọṣepọ̀ ní àjọ ọkùnrin bẹ́ẹ̀ lè dàrú nǹkan tó ṣe ní báyìí nìyẹn nǹkan ah, ọlọ́run ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí ó tún wá pín sí yẹlẹyẹlẹ lọ́kàn mi ọ̀tọ̀ ni pé kéèyàn jẹ́ tó fipá bá obìnrin lájọṣepọ̀ tí wọ́n máa ń pè ní rape téèyàn lè ṣẹ̀wọ̀n lórí ẹ̀ àṣé téèyàn bá tún ṣẹ̀wọ̀n nídàkejì ayé èèyàn lè bàjẹ́ pátápátá tí gbogbo nǹkan tó ní máa wá dàrú wà wá ṣẹ̀ lọ tún mú láti bẹ̀rẹ̀ ah ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. ìjókòó tẹ́ ẹ rí mi tí mo jókòó sí bíbá èmi náà fẹ́ rí arímọ́jà mi kí n lè rí ọ̀nà tí màá fi lu àlùyọ bódà Sàámú ẹ má ṣe o ìmọ̀ràn tí mo ní òun ni mo sọ fún yín ẹ má ṣe o. mo ti gbọ́ yín hmm. mo ti gbọ́ yín kẹ́ lè mọ̀ pé nǹkan tẹ́ ẹ sọ pé mo ti gbọ́ wípé tí obìnrin ò bá finú fídíò fún yàn láàyè wípé kó gorí òun tó bá gorí ẹ bàbá wàhálà ni mo lọ bá rí nájà padà sí torí pàdí mi ni mo sọ nínú owó fẹ́ ìgbà tó kọ́ṣẹ́ fa tó ti yẹn sì kò sí nǹkan tí mo fẹ́ láyé tí ò ní fẹ́ ṣe fún mi so màá lọ bá ń sìn màá jẹ́ kó mọ̀ pé kó má ṣe mọ́ ọlọ́run ọlọ́run ọ̀rí nọ́jà nọ́jà. Sàámú alájọ. Sàámú.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 bẹ̀rẹ̀ sí sàmú fún wọn lówó wọn o. wọ́n kì í sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́.